والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته الله عز وجل من القرآن انقل في سواه يا أيها الذين آمنوا ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون أن يلقبوا لجفايا الله في بقوة نقطة ó sì máa wo kí ló ń ṣe lẹ́jọ́ lọ. ẹbẹ̀rù Allah torí pé ọba tó ní mà nípa gbogbo ń bẹ̀rẹ̀ sí ọ̀nà ní Allah. ayọ̀ yìí ọjọ́ ọ̀kan nínú àwọn àyà eré tó jẹ́ ọ̀ràn èèyàn lórí mùsùlùmí kọ́ máa ronú nípa rẹ̀ lójoojúmọ́ nítorí kó lè bá máa ìbò gan lójú ó sí. ǹjẹ́ ọ̀nbẹ nínú àwọn ẹni tó ṣe wípé wọ́n fẹ́kùn oríire gbà tiẹ̀ dààmú rárá ẹlẹ́dàá wa wa. òní nígbà tá a wà láyè ọ̀la lẹ́yìn kú ǹjẹ́ tí ọba rí dáadáa gbà lẹ́yìn ikú rẹ láti ìgbà tó wà láyé ló ti ti fẹ́rẹ̀ kalẹ̀ tí ọba sì ní rí dáadáa gbà náà àti ìgbà tó wà láyé ló ti sànà rẹ̀ ẹ̀ríkà àwọn èèyàn kan wà tó lọ ẹlẹ́dàá tó ṣe wọ́n ní kọ́kọ́rọ́ rere kọ́kọ́rọ́ gbogbo dáadáa àgádágodo fún gbogbo aburú ọlọ́run máa fi wọ́n ṣe sábàbí kó rí ọ wọlé wọ́n máa fi wọ́n dínà kábùlù ọ̀rá ìjókòó wọ́n máa jẹ́ sábàbí dáadáa wọ́n sì máa jẹ́ sábàbí ká ìdákọ́ mọ́ra yìí wọlé irú àwọn wọ̀nyí àwọn ẹni rẹ̀ nìyẹn wọ́n máa sánà kí àwọn èèyàn kí wọ́n rí dáadáa wọ́n sì máa sánà kábùlù ọmọ tẹ̀lẹ̀ sí wọn àwọn kan alárò gbàgbé ara wọn wọn dá dá dá dá dá dá eléyìí tó ṣe pé èèyàn máa rí ládàá rẹ̀ lọ́la inú rẹ̀ ó dùn orí rẹ̀ ni wọ́n wà wọn kú lórí ẹ̀ gbàdá nǹkan sì wà tó ṣe pé ìdí kọ́kọ́ bàjẹ́ ká dàrú kí gbogbo ọkọ́jú pọ̀ ìdí rẹ̀ làwọn wà lórí ara wọn ẹni ni wọn kò ń ṣe dáadáa wọn ní sẹ́sìn wọn ní mọ́jú sẹ́sìn bí aburú bí ajá ìdí rẹ̀ wọ́n tẹ̀lé oníkálukú wa náà ó ń gbé ẹ̀mí ara rẹ̀ ta ni ẹ̀bá nàbì sọ̀lọ́lá àdìsọ́lá ti fi sọ gbogbo ojoojúmọ́ sílẹ̀ rẹ̀ bá má kálukú ló ń ta ẹ̀mí rẹ̀ ó ń bẹ nínú wa ẹni tó ta ẹ̀mí rẹ̀ fún nǹkan ó dé kó mórí bọ́ ó sì bẹ nínú wa ẹni tó ta ẹ̀mí rẹ̀ fún tí ó dé ọ́tẹ́rì kọ́ pa á torí ẹ̀ ká kíyè sára kí làwọn ṣe olùkọ́ àwọn ọmọ ẹ̀yà rẹ̀ nínú ẹ̀sìn náà àwọn mí ọmọ dáwọ́ torí pé káwọn ralẹ̀ káwọn kọ́ ọmọ kíláàsì àwọn mí ọmọ dáwọ́jọ torí káwọn máa wọ́wọ́ káwọn máa tẹ́lẹ̀ rẹ̀ jọ káwọn máa sàánú àwọn opó àwọn obìnrin káwọn ọkọ wọn kú wọn fi sílẹ̀ tí wọn lẹ́nìkan tó ṣe pé wọ́n ń ṣe ìtọ́jú wọn má táwọn náà sì lágbára láti lọ sánà wíwá jíjẹ mímu fúnra wọn àtàwọn ọmọ má àwọn èèyàn wà bẹ́ẹ̀ rẹ́gẹ́dẹ́ tó ṣe pé láàrin oṣù mẹ́ta mẹ́ta wọ́n kó owó jọ tó ṣe pé kò ní kéré sí one million wọ́n fi rú àwọn opó yìí lágbára ẹni tó máa fi rú lágbára lọ́tẹ̀ yìí wọ́n kúrò nínú ìṣirò ẹlòmíì ni wọ́n tún máa fi ìrànlọ́wọ́ yìí wáká lẹ́yìn oṣù mẹ́ta míì tó tún tẹ̀lé ọmọ ẹni nínú ọmọ ya nínú ẹ̀sìn Islam àwọn ẹni tó ṣe pé wọ́n ń ṣe ìrànlọ́wọ́ lẹ́ni tó ṣe pé ó ó ń wáṣẹ́ kò sí ìlú àwọn fara wọn kalẹ̀ káwọn máa bá wọn wáṣẹ́ ó ń bẹ nínú wọn àwọn tó ti pọ́n wòye sí àwùjọ ìkójoojúmọ́ nìyẹn ń kú ìlú táwọn sì ń gbé kò sí oríṣẹ́ kan eléyìí tó ṣe pé tó kù bá kú fún yàn èèyàn lè gbé òkú rẹ̀ lọ síbẹ̀ tọ́kẹ́ èèyàn balẹ̀ ìdí nìyí tó fi jẹ́ pé àwọn gbìyànjú wọn sánà láti rí i pé àwọn pàṣẹ ju àwọn mùsùlùmí pátá láti ralẹ̀ ibi tó ṣe pé àwọn mùsùlùmí àmọ́ gbókùn wọn lọ wọ́n sì wá fi àwọn ààbò tó péye wọ́n fi tó àwọn ọ̀lẹ̀ yìí lójú ọ̀nà tó ṣe pé tó ọba sìnkú rẹ̀ síbẹ̀ ò ní jẹ́ni tó ṣe pọ́n fòyà àbọ̀ mi kàn ikú àwọn ẹni láabi kan wọ́n lè lọ síbi tó kù lẹ́wà kan máa di ara rẹ̀ tó gbogbo àwọn eléyìí náà àwọn èèyàn kan náà ló ń gba irú àwọn èèyàn bíbá yìí lóríṣiríṣi wọ́n bẹ ní ìtòsí wọ́n ń bẹ lọ́nà jíjìn ní kọ̀rọ̀ àti ní gbangba láti rí àwọn mùsùlùmí tó ń serú àwọn iṣẹ́ báyìí wọ́n bẹ nínú àwọn mùsùlùmí àwọn ẹni tó ń wòye sí pé àwọn obìnrin pọ̀ ńlẹ̀ tó sì pé wọ́n wọ́pọ̀ wọn ọ̀rọ̀pọ̀ àwọn ọkùnrin wà ńlẹ̀ wọ́n wá ìyàwó wọn ríyàwó àwọn wà gbìyànjú láti jẹ́ ní sísè pọ̀ wà láàrin àwọn gẹ́gẹ́ bí aṣíwájú nídìí ẹ̀sìn Islam wọ́n máa wá so wọ́n pọ̀ wọ́n máa wá ọkọ fẹ́ni tó ṣe pé wọ́n wọ́pọ̀ wọ́n máa wáyàwó fẹ́ni tó ṣe pé wáyàwó wọ́n padà wá kó wọn pàdé lọ́dọ̀ àwọn òbí wọn láti fún wọn fúnra wọn tó dájú ni pé dáadáa làwọn eléyìí náà ṣe. ọ̀pọ̀ ẹ̀mẹ́rin ló wà nínú àwọn mùsùlùmí tó wọ́ tuntun torí pé àwọn ọmọ pọ́nlẹ̀ tó ti pé wọn lọ́lé ẹ̀kọ́ àwọn òbí wọn láwọn ò ní ra wọn ṣùgbọ́n wọn lágbára rẹ̀ ẹni tó gbé ọmọ méjì ẹni tó gbó mẹ́ta ẹni tó ẹ̀kọ́ mọ̀kan lòun ràn lọ́wọ́ gbogbo ẹ̀ náà lójú ọ̀nà kí ni mo fẹ́ fẹ́ lẹ̀ tí ń lọ rí ládàá rẹ̀ tó bá ti lọ́la fi lọ sí yá ìpèníjà ńlá mi fún gbogbo wa kí ni wọn náà ń kí ni wọn náà ń ṣe tó fi jẹ́ pé tó o bá lọ kú báyìí òun ní kábàámà eléyìí tó ti gbé ọkọ̀ nítorí pé téèyàn bá ti kú tí máa ń kú ìtẹ́jú kan péré téèyàn fi kú èèyàn sì lè tún ẹni tó ti fi ẹgbẹ̀rún ọdún ṣe láì dáa ó lè fi tún ṣe ó tù bá lọ sọ́dọ̀ Allah ọ̀dẹ̀ ni tó ti kọ́ kábàámà lórí ètò ìṣèṣíwájú tí ọ̀dà o sì ní dákẹ́ o ní sinmi lórí kíkóló akóforídìọ̀n ọgbà tútúbà rẹ kóforídìọ̀n ọgbà tútúbà rẹ sẹ́mi bá lọ ọmọ lẹ́nu láàrin ìtẹ́jú kan olúwa ti sẹ́ láti forí ẹ̀ṣẹ̀ ẹgbẹ̀rún ọdún dìọ̀n fèdè ní oníkálukú wa kámọ́ sàtún fìyè kájọ ní ti ń ronú nípa ọ̀la wa eléyìí tá à ń rò nípa òní o ti gba gbogbo àkókò mọ́ wa lọ́wọ́ ẹni tó wà láyé lọ́wà lónìí o níjọ́ táwa náà bá ti kú ọ̀la tiwa náà ti bẹ̀rẹ̀ nù o kí ni wàá wúlò fún wa lọ́la olú ẹlẹ́dàá kó fún wa dé olú ẹlẹ́dàá kọ́kọ́ wa máa dé olú wa fi kún gẹ̀ẹ́rì سبحانك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب